sọ àwọn eh, oríṣiríṣi ọgbẹ́ inú tó wà torí lẹ́ẹ̀kan mo sọ wípé ibi àgbẹ̀dúnbì ni èèyàn fọwọ́ kan àmọ́ àwọn ẹlòmíì wà tó jẹ́ wípé ẹ̀gbẹ́ ń bì báyìí lẹ́lòmíì máa ń dìmú tí ọgbẹ́ inú yẹn bá ń ṣe ṣé yẹn túmọ̀ sí wípé àwọn àmì tá máa máa rí ó ní ṣe pẹ̀lú oríṣiríṣi. ọgbẹ́ inú yìí náà ni à ń pè ní papetic ulcer ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ṣe rí papetic ulcer yẹn òun ló bí gastric ulcer ṣe rí gastric ulcer òun ló bí deodonum ṣe rí deodonum yẹn tẹ́ bá rí èèyàn tó di ẹ̀gbẹ́ yìí mú báyìí ìyẹn náà là ń pè ní deodonum ulcer tí deodonum ulcer yìí tó bá ti ṣẹlẹ̀ ó máa ń mú kí ìrora tó lè pọ́nrán kó wà ṣe rí duodenum ulcer yẹn tí yẹn náà bá tún wà a máa tún ní esophagus of ọ̀sà. èyí tó ń ṣe pẹ̀lú ọ̀nà ọ̀fun níbi tó ń jẹ́ ń gbà. tó ń jẹ́ ń gbà. Mm-hmm. a tún wá ní kinní kan tó jẹ́ gbòógì náà tá à ń pè ní osophageal ulcer. ìyẹn náà ní í ṣe pẹ̀lú ọ̀nà ọ̀fun. ìyẹn náà ìyẹn náà ó máa kanlẹ̀ báyìí ni ulcer náà ni gbogbo yẹn. so àwọn nǹkan tí mo dárúkọ yìí ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ó máa attack with the wall lining of the stomach as a whole. kí wàá ní àwọn àmì pàtàkì tíyàn mọ̀ máa rí torí pé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí àìsàn kan àbí àìlera kan tí kò ní àwọn àmì tiẹ̀ nínú kódà bó ṣe ibà lásán ni bí orí fífọ́ bí òtútù ló máa mú dání mọ́mì kéèyàn tó lè mọ̀ wípé òun ní ọ́sà àbí fẹ́ni tí ò tiẹ̀ mọ̀ pé òun ní ọ́sà gan òun ní ọgbẹ́ inú àwọn àmì wo ló máa máa rí tó fi máa mọ̀ wípé nǹkan báyìí ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ ètò wa yìí mo fẹ́ kẹ́ mú kàlẹ̀ sí kẹ́ bá mi kọ sílẹ̀ ṣe rí àwọn àmì téèyàn ń rí òun ni lákọ̀ọ́kọ́ ó póríṣiríṣi o kò jọra wọn ẹlòmíì ó lè wà constipated kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe rárá hmm. tẹ́lòmíì ò bá rí ìgbọ̀nsẹ̀ ṣe ẹlòmíì yóò máa gùnfẹ̀ ẹni tó bá rí ìgbọ̀nsẹ̀ ṣe á máa gùnfẹ̀ tó bá ń bench yẹn là ń pè ní bench tẹ́lòmíì bá ń gùnfẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹlòmíì ìdẹ̀rẹ̀ ìyá á máa rí i pé àti gbé nǹkan mì ó ní òun lára ẹlòmíì tí ẹ máa ń fi orí fífọ́ á fi máa sọ yí pé inú rírun ló ń ṣòun tẹ́lòmíì tí ò bá lè gbé nǹkan mi á lòun ní bèlúbèlú bẹ́ẹ̀ kọ́ o nígbà míì báyìí nígbà tí a ṣì wà kékeré tá a bá lè gbé nǹkan mi èmi tí ẹ̀ máa ń ṣe àṣojútó kan màá mú mìíràn glass màá fi wọ̀ fún mi màá wá pe àwọn òbí mi màá ní ẹ wò kíní kan ó ó dúró sí ọ̀fun mi bíbá ní. èmi gan máa ń ṣe é o mọ́ mi kì í mọ́ parẹ́ èmi náà máa ń ṣe é tí n bá rí wípé mi ò lè gbóúnjẹ mi àbí nǹkan kan ṣe mí máa gbé jígí síwájú báyìí. ẹ má jẹ́ àgbàgbé wípé mo sọ wípé egbò inú ni là ń pè ní ọ́sà egbò ọ̀fun náà ní ẹ̀gbẹ́ méjèèjì báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ṣera wọn léṣe tó máa ní bèlúbèlú ni bẹ́ẹ̀ kọ́ bèlúbèlú. ọtí ẹlòmíì máa ge màá ní àtọ́ ò bá ge. ìyẹn lẹ fi máa ń gbọ́ pé ẹlòmíì e hmm. méjèèjì báyìí ó ti wà infected ṣe rí ulcer ọgbẹ́ inú tá à ń sọ yìí a bacteria infected kìíní ni infection ìyẹn túmọ̀ sí wípé àwọn kòkòrò àìfojúrí bacteria ló ń pọ̀ sí òun ló máa ń kọ̀ sí ẹ̀ nípa ìwà ìmọ́tótó ẹ ti kọrin yẹn kẹtó ah, bẹ̀rẹ̀ ojoojúmọ́ tiẹ̀ la máa fi ń ṣe ìwàásù níbí. ṣe rí ọ̀fun yẹn ọ̀fun esophagus eh, ulcer yẹn èyí tó jẹ́ pé èyí tó lè pọ́nrẹ̀ ta máa ń pè ní esophageal ìyẹn gígùn ìtógùn yìí ọ̀fun ni esophagus ni so ṣé wá rí esophageal yẹn èyí tó ní egbò gbogbo oríṣiríṣi lábẹ́ ń bíbà ìyẹn bacterial infected eh, infection nìyẹn irú yẹn sì tó bá ṣèyàn àwọn àmì lẹ́ ń béèrè o téèyàn má lè gbé nǹkan mi lẹ́ni kì í yànnà náà nǹkan ìyẹn dúró bẹ́ẹ̀ yẹn ṣe rí ti ibi o ikùn wa ń bì báyìí tá à ń pè ní peptic ulcer gastric tó jẹ́ pé peptic yẹn ló lead sí gastric ulcer ìyẹn ni the lining of the stomach ìyẹn tiẹ̀ ó máa máa dùnyàn kò ní lè gbọ́ ikọ̀ akọ̀ máa tóbi bó momi inú àga bó jẹun inú àga àwọn àmì kan nìyẹn ìyẹn ni ti stomach stomach ulcer yẹn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹlòmíì ìdẹ̀rẹ́ yìí akọ̀ máa gas ni wọ́n á ní gas ti pọ̀ jù nínú ẹ̀ even nǹkan tá a bá sèǹdẹ̀ ẹlòmíì lọ kó lọ ya scan wá a rí i pé wọ́n máa rìn wọ́n máa sọ fún wa pé ẹni títí ẹ̀ sì mọ́ níwọ̀n nìyẹn o kò tí ì lọ púpọ̀ wọ́n máa fi yé wa wípé gáàsì ti pọ̀ jù nínú ẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́